nam oníbèrè béèrè pé kí ni ìdájọ́ owó àjọ wípé tí wọ́n máa dá àjọ sí ọwọ́ ẹnìkan pé pé tó bá ti di ìparí oṣù yóò dá padà ó ti ní iye tí yóò yọ ń bẹ̀ a bí owó iṣẹ́ tẹ̀ pé kí ni ìdájọ́ kí èèyàn ṣe irú nǹkan báyìí bí ẹni tó ń ṣiṣẹ́ ṣe ní àbáwọn èèyàn tó ń dá owó fún. dá owó sọ́dọ̀ yẹn pé kọ́ńtàn ò fi wọn bá àwọn kówó òǹjọ so bí wàdí àlọ́jẹ́ àmánà lọ́jẹ́ bábìlì wàdí àwọn bábìlì àmánà wọ́n fẹ́ wọnú pé bá ń da nǹkan yìí sọ́wọ́ ìṣòro àbí máa kó nǹkan yìí fún ọkọ máa gbà sọ́wọ́ kọ́ máa gbà sọ́wọ́ kó máa bá mi sọ sóyè lẹ́yìn ọlọ́run so ntọjọ nìyẹn ọ̀nà alásòfì fìlámánà alásòfì fìlámánà àná yàdà àmánà mọ̀tàmánà so mo tó wá jẹ́ pé ẹni tí a bá ti trust tá a gbé nǹkan pé wọ́n bá wa aṣọ gbà bá mi ṣọ́ nǹkan yẹn lẹ́yìn ọlọ́run so yàdà mọ̀tàmánà yàdà ẹni tá a gbé fún un sóye. So, wọn láti trust ẹ bàtí nítorí ká trust ẹ láti lọ lè gbé nǹkan fún wọn àbísọ̀tún wa so irú ẹni o tí ìkàwá yin gẹ lọ́dọ̀ ẹ̀ torí pé òun náà gbà pé wọn ó ṣe nǹkan àwọn gbà nǹkan wọn wọn dà pé wọn tọ́jú ẹ̀ bó ṣe kó tó láì ní sí mú nǹkan kan bẹ́ẹ̀ láì ní change ẹ̀ bó ṣe wà láì sí so so that àbí pẹ̀lú ìyọ̀ǹda ẹni tí ó gbé sí lọ́dọ̀ irú ẹni báwọn dáadáa ló ṣe fún tàn ẹni tí ó gbé kan sí pẹ́ lọ́dọ̀ dáadáa nìkan tó ṣe fún tàn kò sàbúrú fún un tọ́wọ́n lè tọ́jú nǹkan sílé kò lè máa ń sèkà bí orúkọ tí wọ́n bá ń tọ́jú owó yìí àwọn ọmọ náà díẹ̀ díẹ̀ àwọn òsìkún àbí kò sí fọkànbalẹ̀ ní pé kọ́ máa sọ̀rọ̀ àbí kọ́ máa bàgbé ẹni tó wá gbé sọ́jọ́ dáadáa ló ṣe fún ẹ̀sán ló ṣe fún ló ṣe sí dáadáa ló ṣe sí sóyè wa ẹni tó ṣe dáadáa fún mi sọ́dà látara bẹ́ẹ̀ àwọn olùmọ́ni yẹ́dùn àmánà lẹ́yìn sátọ̀dọ̀ àmínà ẹni tó bá jẹ́ pé rúbáwọn ń tó bá so that kò ní garanti kankan so ìyẹn ní pé nígbà bá jẹ́ kó ti pé kò lè gbà àfi kó gbowó pé n tí máa dá rẹ o pé kí ni o so yé wa àfi kí o gbowó lórí o ti di ìjárọ̀ ni o ti di ìjárọ̀ o ti di pé yẹn dáhà fún iṣẹ́ kan wọ́n bá mi ẹni máa dáwọ́ láti dàbá yìí láti ìbẹ̀rẹ̀ oṣù títí lè parí oṣù àbí títí lè parí oṣù kẹta o àbí títí lè parí oṣù karùn-ún o oṣù kẹfà àbí títí lè parí ọdún kan o wọ́n máa kó wọ́n máa ga oṣù kan bá parí ni o àbí oṣù méjì àbí mẹ́ta ni o tó so àbí oṣù márùn-ún àbí mẹ́fà ni àbí ọdún kan náà ni o nígbà mu tí wọ́n bá ti pàǹpàlẹ́ lórí so o ti di pé ó dà kókó ìṣẹ́ nù àkàkà ìjára tán tọ́jú kọ́ àlẹ́ yìí rán tọ́ntọ́bí kala láti máa so tó bá jẹ́ mọ́ bí ìdájọ́ tó ń olùmọ̀ sọ nípa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ wọn náà ni wọ́n máa jẹ jáde ń bẹ̀ ṣóyé wa so ibi ipe wọ́n láti ṣe bó ṣe kó ṣe wọ́n láti mọ tí ó ṣe ẹni tí ó dá lọ́dọ̀ pé dégbà wo ni kéde pé kọ́ ni dàpọ̀ ìgbà tó wọ́n dá di lọ́dọ̀ lọ́kàn kọ́kọ́ wá lórí ìgbà bí kíníkan rárá ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ méjì ní ọ̀sẹ̀ mẹ́ta láti mọ̀ láti mọ̀ ṣe tó ṣe wọ́n ní láti sọ pé iye tó wọn gbà nù ìyẹn kọ́ńkà sọ pé kọ́kà mú iye tó wù àbí kọ́kà sọ pé kàbí kọ́kà dìgbà kan sọ pé kó fún ní kó fún lówó nánà ìlọ ní ọjọ́ kọ́ńsọ pé tọ̀ lápòjú one thousand lọ́jọ́ kọ́ńsọ ní ọ̀rá two thousand láti rọ panupọ̀ lórí iye tí wọ́n gbà náà sí ìwà wọ́n bá ti di bẹ́ẹ̀ ó so pẹ̀lú mọ́jọ́ mi pẹ́ẹ́n tí ǹjẹ́ wọn ní kò ṣe àbí kò ṣe òbòsẹ̀ kò ṣe kọ́ má di pé ọmọ náwó àwọn èèyàn àbí ọmọ fi ṣe business àbí ṣe bẹ̀rẹ̀ pé kí àsìkò tí ó dáwọ́ òun fún wọn tí wọ́n béèrè òun àbí tí wọ́n jọ panu pẹ̀lú lórí kó tó dé ó bá kọ́ bẹ́ẹ̀ wò sóyè so ti yé so that ẹ bọ jẹ́ pé ẹni tí wọ́n bá dà pé kò iṣẹ́ kan kó dára ọba ṣe lọ́nà mi àbí kọ́ máa fi ṣe nǹkan mí bẹ́ẹ̀ àtọ̀sí tí wọ́n so ọlọ́run àbàlà wàtún nínú ọ̀sẹ̀ díẹ̀. ìyẹn wá yàtọ̀ fún ìyẹn yàtọ̀ fún ìmọ̀ dájọ́ àbí bí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n jọ ń dájọ́ tuntun naira three naira five five naira one thousand wọ́n jọ ń dá one thousand láàrin èèyàn márùn-ún ẹ̀ lónìí jẹun five thousand láàrin èèyàn mẹ́wàá ten thousand lọ́sìn jù bẹ́ẹ̀ lọ sọ iye tó bá jẹ́ wọn èèyàn mẹ́wàá táwọn jọ ń dá àwọn jọ máa dá one thousand sí títí oṣù kan wọ́n tọ̀sán láàrin yàn mẹ́wàá lóṣù kan lọ́jẹ́ hmm? ten thousand so lọ́tọ́ pé oṣù kan wọ́n sọ pé tọ̀ ẹnìkan lẹ́kọ̀ọ́ kọ́kọ́ ẹnìkan lẹ́kọ̀ọ́ kọ́kọ́ bóyá àwọn ó sì kúrẹ́ àní o pé báwọn bá tó bá di pé wọ́n bá wọn pè ń bá ẹnì kìíní mú òun ní ọkọ̀ kọ́kọ́ ẹnì yìí ẹnì kejì so yẹ sọ ìtàbádẹ́nì kejì náà bẹ́ẹ̀ náà ẹnìkẹta náà pẹ̀lú kúrẹ́à pé ẹ̀ǹtẹ́bámu tẹ́bi á di kan ẹni so ìyẹn yàtọ̀ sí mọ́sálà àkọ́kọ́ yẹn àjọ àjọ náà yẹn kò sí yàtọ̀ síra wọn sóra rẹ̀ yàtọ̀ síra wọn so orílẹ̀ yìí ìṣìláfù wọn bẹ̀rẹ̀ àwọn onímọ̀ àwọn àṣírí àwọn kan rí pé ìrẹ̀lẹ̀ yìí kò bá mu torí pé ní òun kálukú tí wọ́n ń dáwó yẹn ní dáwó pé nígbà tó pín yára wọn lówó ni torí kò sẹ́ni tí tó dáwó tí ọ̀nà kan pẹ̀tọ̀ iye tó ń dá tẹ́ni tó kọ́ láti kó tán kò wọn nídìí sóyè wọn nídìí sọ wọn nídìí kankan wọn nídìí tó mọ́ àbíkó wa ẹ̀ àwọn kálukú ń dá ń dá pẹ̀tọ̀ ẹ̀ àbí bí dídá ti ń sin dá dídá yé pé tẹ́ni kan bá kó àbí tó ń fẹ́ bí bàbá ọ̀nà tó fi yára wọn kàn so ó ti di pé ó ti bí àǹfààní fúnra ara wọn wọ́n ti fi wá àǹfààní lọ́dọ̀ àwọn míì fúnra ara wọn àwọn tó fi wá àǹfààní lọ́dọ̀ àwọn pé ten thousand tí wọ́n ten thousand tó ń kọ́lé kòkò so ẹ̀ pé owó ti lágbájá níbẹ̀ one thousand ní one thousand ní àrùn oṣù kọ̀ọ̀kan ẹ̀ lónìí ten thousand so yẹ ìwọ́n tó bá yẹ kó ojoojúmọ́ wọn bá ń dá one thousand yẹn ẹ̀ pé jù bẹ́ẹ̀ lọ one thousand lójúmọ́ láàárín oṣù láàrin mẹ́wàá ìlọ́lọ́jà three hundred thousand náà three hundred thousand náà wọn kọ́ kọ́ba náà one thousand lójoojúmọ́ lákòjúwe lẹ́yìn pé ojoojúmọ́ ní ń dà ìyàgbẹ́tẹ́ wà nìkan ní máa ń dà tẹ́bà lo nǹkan papọ̀ nígbà tẹ́bà kó nǹkan lọ́dọ̀ rẹ̀ sóye tí ó kó tí ó fi sàǹfààní fara rẹ̀ yẹn túmọ̀ sí pé one hundred àbí ìlónìí thirty thousand thirty thousand náà ní ó kó ní ó fi sàǹfààní. ntí three hundred thousand tí ó wà á gbà ohun tí òbí ṣe àǹfààní tí òbí ṣe kọ́ ni ó fi tó àti tọ̀sán ṣe ó ti rí àǹfààní látara owó tó yá ọmọ ìyá àbẹ̀ òní bẹ́ẹ̀ ló ń kálukú náà nígbà tí wọ́n kọ́ kálukú yín yára lówó pé ń yàn lọ pẹ̀lú pé májèmí pé wọn náà yà mí ṣe àǹfààní kan náà sì ń sọ àbí pẹ̀lú pé àbí lọ́nà pé iye tí ó ń kálukú rí lára ara wọn ju iye tó dá lọ so dáadáa láṣẹ́ka pé àǹfààní tí ó ti jẹ́ jáde ń so ó sì takò tí ọgbàdúrà o ọ̀dọ̀ àwọn olùmọ̀ pé kó lọ kọ́ dẹ́ngà rọ̀ náà fáá fàhùwà rìbá wọn bẹ owó tí wọn bá yáyàn wọn fi bí àǹfààní fún ara rẹ̀ ṣe fàhùwà rìbá ó ti di èlé nu ó ti di kí ni èlé àwọn ìròyìn kọ́nà kan ṣe wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́bi jẹ́ pé àwọn olùmọ̀ mí sì sọ pé rárá ó tọ́ torí pé ní bíbí àtẹ́kùn ara wa nìyẹn bábí ta àwọn alàbẹ̀rù àtàkùn alàbẹ̀rù nígbà tó pé ìrìn rẹ̀ lọ́wọ́ ni pé dára pé wọ́n kọ́ lọ́kọ́ máa fi dá thirty thirty thousand lóṣù tí wọ́n máa fi tí wọ́n máa pé eh, yóò fi ọjọ́ pé eh, tí ó fi ẹpin tí ó nà sí àbí eh, thirty thousand tó bá dáhùn náà ni ó lóyún láǹfààní àti lò fún ara rẹ̀ so ìrìn rẹ̀ náà ni wọ́n fi ṣe fúnra ní pé tọ̀ táwọn bá pé bẹ́ẹ̀ mẹ́wàá táwọn bá da alákòjúwe so tí ó rẹ̀ tí ó jẹ́ tí ó jẹ́ tí ó jẹ́ tí ó jẹ́ lọ fún kálukú tó ń kálukú ó lò sóyè ìrànlọ́wọ́ lọ́jọ́ fún ju pé kí eh, kọ́jọ́ pé thirty thousand nìkan ní ọkàn wà lọ́wọ́ ẹ̀ sóyè eh, so fún tọ́lọ́n sọ pé wọ́n ta wà náà lábẹ́rẹ́ wọ́n takọ̀ ẹ̀ máa ra ẹ̀ lọ́wọ́ lórí dáadáa àti iṣẹ́ àti ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba sóyè ọ̀nà táwọn fi wọnú ṣùgbọ́n eh, ọ̀rọ̀ àkọ́kọ́ ni tọ́tẹ́ wọn jù lọ́nà àbálẹ̀ wa tó nínú náà látara bẹ́ẹ̀ ru tèyí tí àkọ́kọ́ sóòrò àkọ́kọ́ tá a tí bẹ̀rẹ̀ wa lórí ọ̀ tí wọn bá rẹ̀ ń tọ́ náà mọ́ náà tó ṣe gbà pé kò lè Eh, kò lè owó lè dó lọ́wọ́ àbí tó pé wọ́n fẹ́ fowó ṣe nǹkan sọ̀rọ̀ kọ́ wọn ti dá sí rọ́ọ̀dù ń tọ̀hún sóye àwọn náà bàbá tó ní ẹ̀ náà so.